kí a farabalẹ̀ kí a gbọ́ àdís hmm. ìgbàláyè láti wọ aṣọ sílìkì nítorí ààrẹ ẹ jẹ́ kí a gbọ́ àkórí àdís tuntun ilẹ́ẹ̀kan sí ìgbàláyè láti wọ aṣọ sílìkì nítorí àìsàn ara anas rẹ̀bí aláàrin ìpé òjíṣẹ́ ọlọ́ọ̀sán lọ́lá ilé-ìwòsàn gbà gbà zubar àti abdulrahman ibnu af rọ̀díọ̀lá láyè láti wọ aṣọ sílì nítorí pé àìsàn ara ń hún ṣe wọ́n ẹ jẹ́ kí agbára dìtì lẹ́ẹ̀kan sí ìgbàláyè láti wọ aṣọ sílì nítorí àìsàn ara àná sọ̀díọ̀lá níròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá alẹ́wọ̀sọ́lá rọ̀dí ọlá láyè láti wọ aṣọ sílìkì nítorí pé àìsàn ara ń hún ṣe wọ́n Bukhari àti Muslim ló gba ẹ̀bà wá náà alhamdulillahi wàlẹ́yìí sọ́lẹ̀hìn ولا عدوان لا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ọpẹ́ ni fún ọlọ́run ọba nínú ìbánisọ̀rọ̀ pàárọ̀ yìí tí a máa ń ṣàlàyé ṣókíṣókí nínú àwọn hadith tó wà ní Riyadu Salihin ti gbogbogbò ibi tí orí ọ̀rọ̀ tí wọ́n sọ tí a ṣe bọ́ sí ni báàbù jawazi lópsìlẹ̀ hariri liman bihi hakama. Uh, wíwọ ìgbàláàyè wíwọ aṣọ àríìrí tí a mọ̀ sí slíkì tánàbí ti ṣe léèwọ̀ yẹn fún gbogbo ẹni tó bá ṣe wípé ó ní àìsàn kan lára bóyá ara yúnyún àbí àwọn àìsàn náà ọlọ́run ṣàánú wa. Ah, ara yínyún náà ni ìṣe hukú akàmà bí wọ́n ti kọ́mbì ah, anas radiyallahu anhu kìí ṣe anas anas lórí tí wọ́n bá ní anas ó ti ń túnmọ̀ ọmọ ènìyàn ṣùgbọ́n orúkọ ẹni ni anas radiyallahu anhu kọ́lọ̀n bá ní yọ́nú sí òun ló sọ pé rakhasa rasulullahi sallallahu alaihi wa alihi wa òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ àti ọlọ́lọ́run ń bẹ fún ó ṣe ẹ̀dẹ̀ ó ṣe kí n la pé ó ṣe ẹ̀dẹ̀ fún sàábí kan tá ń pè ní azubair àti sàábí kan tá ń pè ní abdullah abdulrahman bunu auf àwọn méjèèjì sàábí tó ṣe pàtàkì kò tiẹ̀ sí sàábí kan tí ó pàtàkì ṣùgbọ́n wọ́n ní àwọn mọ̀nà kí wọ́n ní àwọn ìròyìn kan tí kò ní a ní ṣàlàyé yẹn láàárọ̀ torí yóò gba àsìkò ànábì gbà ó ṣe ní ó ṣe ẹ̀dẹ̀ fún sàbítà mọ̀ sí azubair àti abdulrahman buna auf pé kí wọ́n wọ aṣọ hariri fún àìsàn kan tá a mọ̀ sí ara yúnyún bóyá bí kúrú náà ni o àbí tó ṣàyíyàn lára níbi ọgbà fún ọmọ tafakùnà alẹ́ Bukhari àti Muslim ló gbà wá láti fi wo àìsàn yẹn nínú hadithi arígbọ́nbẹ̀ pé in tó lè mú ọkùnrin wọ aṣọ sílìkì tàmọ̀ sí aṣọ àríìrí yẹn tàbí aṣọ aláàrí yẹn tá ti ṣàlàyé sẹ́yìn yẹn òun ni bóyá ó wọ̀ nítorí àìsàn ara yíyún kan tó ń dá láàmú òun lànàbì ṣe rúkṣọ́ ó ṣe ìgbàláàyè níbí fún wọn láti wọ̀ àkíyèsí pàtàkì ó ní wípé ó ṣeéṣe kéèyàn lọ gbọ́ irú hadithi kó wá tẹ̀síwájú láti sọ wípé àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ bóyá láti inú Quran tààrà tàbí látòrí ahán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní súnà rẹ̀ téèyàn bá fẹ́ fi ṣe ìwòsàn ìgbàláàyè wà fún èèyàn lè lọ tẹ̀síwájú láti sọ bẹ́ẹ̀ àpẹẹrẹ ni kó sọ pé a lè fi ọtí gbogbo ń tà mọ́ jẹ tí ń gún yàn ń ríra yẹn a lè fi ṣèwòsàn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bẹ́ẹ̀ so bá a láàárọ̀ inú akọ́ndùn àwọn ti sọ pé làlúrí nìyẹn ọ̀rọ̀ yẹn ò wọlé o ìyẹn ló fà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ onímímọ̀ téèyàn bá jó ní mímọ̀ nǹkan téèyàn ó bàjẹ́ nídìí ẹ̀sìn yóò pọ̀ ju nǹkan tí ó tún ṣe lọ tó bá lọ fira ẹ̀ sípò ẹni tó ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹgbẹ́ bó ṣe rọ agbádìí sí nísìn yóò kàn sọ pé ó fi hàn pé a fọtí a fi lo oògùn a lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹran ajá láti fi ṣe ìwòsàn ọ̀rọ̀ yẹn ò wọlé o màmá àpẹẹrẹ yọ kan wá nú ẹ̀ irú ọtí ní ìsìn wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi gangan pé ọtí yẹn a máa fi ṣe ànábì ní ó ń gan fúnra àìsàn ni òun gangan fúnra ara rẹ̀ kí ló pé àìsàn ṣùgbọ́n òun ní mọ̀ ìpá anábì ti sọ̀rọ̀ lórí ọtí yóò kàn fún ọ̀rọ̀ ẹni yóò mú wádà rẹ̀ tí anábì sì sọ pé olúwa ni kò fi ìwòsàn àwọn ìjọ mi sí nǹkan tó ṣe léèwọ̀ fún wọn ó fi hàn pé aṣọ àríìrí yìí ní ìsìn kò sí nínú àwọn nǹkan tó ṣe léèwọ̀ fún àìsàn ara yíyún yẹn fi sọ yẹn lọ́tọ̀ so gbogbo nǹkan tá a bá ti rí tó bá ti lè jẹ́ haram èèwọ̀ kò lè dẹ̀tọ́ àyàfi kárẹ́rì tó sọ dẹ̀tọ́ nítorí ìdí kan àbómẹ̀kì tí ọlọ́run bá ti sọ pé kìíní èèwọ̀ ni ànábì ṣàlàyé pé kìíní èèwọ̀ ni ẹnìkan ò lè sọ dẹ̀tọ́ nítorí nǹkan kan àyàfi kí ẹ̀rí wà fún pé nǹkan yẹn lè dẹ̀tọ́ irú rẹ̀ lélẹ̀ tẹ́rí wà fún mi ní mo rò bó ti wà ṣùgbọ́n gbogbo ohun tó bá ti jẹ́ ẹ̀tọ́ àìwá ẹ̀rí fún pé kí ló sọ dẹ̀ tọ́ ẹni tó bá fẹ́ sọ nǹkan yẹn dèwò láàbèèrè kílẹ̀ rí tó fi ló jẹ́ èwò àpẹẹrẹ afẹ́ràn èèyàn jíjẹ lọ́dọ̀ wa ń bí ẹnìkan ní àfà ẹjọ́ kílẹ̀ rí pé a máa jẹ yán o irú ìbéèrè yẹn ó ṣàfihàn àìmọ̀kan ẹni tó ń béèrè ìbéèrè yẹn torí pé ọlọ́run ọba àlékè ọlá kò dárúkọ gbogbo nǹkan ẹ̀tọ́ tán nù kùránì tàbá ní ká dárúkọ oúnjẹ nìkan tàǹjẹ nílé ayé ṣé kùránì gangan bó ṣe tó ń só lè gbà lọ́dọ̀ ara wa ń bí iṣu àwọn oúnjẹ tá a lè fi iṣu ṣe iṣu fún rẹ̀ a lè jẹ a lè fi ṣàṣárò a lè fi ṣe kọtọ a lè fi gúnyán oríṣiríṣi nǹkan míì tí lè fi ṣe ó pọ̀ iṣu nìkan ká tó bọ́ sórí ẹ̀gẹ́ ká tó torítorí náà gbogbo nǹkan tó bá ti jẹ́ tí nǹkan tó bá jẹ́ èèwọ̀ Kùránì ó ń sọ ìnábì ó ṣàlàyé àìbẹ̀rẹ̀ kí tó bá rí bẹ́ẹ̀ kí ló wá dé ẹni lè yí ò dá a ṣe ń gun mọ́tò sí ànábì gun mọ́tò ni ṣẹ̀fáwọn èèyàn wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní sànábì gun káà sànábì gun aeroplane ṣé wọ́n gun aeroplane lọ́mọ́ káà nígbà ayé ànábì àbí ṣé wọ́n lo microphone àwọn ìbéèrè yìí ṣe àfihàn àìmọ̀kan ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ kùránì ò ní máa sọ wọ́n àyàfi tó bá yẹ kó lè mú ìrújú wá àfi tó bá ṣe kí ni tó lè mú ìrújú wá ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ yẹn ni kùránì ó máa sọ ìlànà bí ó máa ṣàlàyé torí páwọn yẹn ò pọ̀ rárá lórí ajẹ́ ká mú ẹran jíjẹ ẹ wo bẹ́ẹ̀ ránṣe pọ̀ tó láyé mélòó lèèyàn bẹ́ẹ̀ dárúkọ tánú àwọn ẹran tí ó jẹ́ tọ̀ jíjẹ ṣùgbọ́n èyí tó jẹ́ èèwọ̀ ni kùránì ó kàn rọra sọ jẹ́ mú kan wá tó lè ṣàjòjì sí ti wá ń sìn pé gbogbo àwọn ẹran abìjà gẹ́bà bí ṣe ṣe léèwọ̀ gbogbo kúlì dìínà bí mínà síbà wà kúlì dì mìkìlábí mínà gbogbo àwọn ẹran abìjà tí wọ́n ní èékánná tí wọ́n fi ń fẹ̀ràn ya àti gbogbo àwọn ẹyẹ tí wọ́n ní ọ̀gàn tí wọ́n fi ń gbé nǹkan in tó sọ àṣá di èèwọ̀ fún mùsùlùmí àti jẹ nìyẹn in tó sọ igún di èèwọ̀ fún wa láti jẹ nìyẹn torí pé wọ́n ní ọ̀gàn ohun tó sọ ẹ̀lúùlú di èèwọ̀ fún wa láti jẹ nìyẹn torí lọ́gàn tó náà fi máa ń pa ẹran ẹ̀wọ̀n kó máa ń pèkúté tó ẹ wá rí ẹran kan wá ń bẹ nínú àwọn ẹran tí wọ́n ń pè ní big bull àyẹ́nà ṣe ọ̀pọ̀ náà ẹran jẹ ṣùgbọ́n náà bí iṣẹ́ àdáyẹn rí ẹ̀ pé òun ẹ̀tọ́ lòun jẹ náà ìwà ah, òun gan burú jù nú àwọn ẹran tó bá mẹ́ran gan tegungun tegungun ní ogun bó ṣùgbọ́n náà bí lọ sàdáyẹn rí ẹ̀ pé ẹnìkan ò lè mú wá kí a lè jẹ kankan nú ẹ̀ irú ẹ̀ ló fà tó jẹ́ pé músù tá à lè jẹ́ toró náà ní èékánná tó fi ń ṣe kí tó fi mú ẹran tó sọ dé wọ́n tàbí lè jẹ́ ni so kọ́lọ̀n kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ nítorí náà tọ́lọ̀n bá ti ṣe nǹkan léèwọ̀ kò gba ẹnu ẹnikẹ́ni kò sì sí sọ nǹkan yẹn dẹ̀tọ́ àyàfi kó rí ẹ̀rí sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́run ní máa dákọ̀ ilé ẹ̀tọ́ ilé ẹ̀tọ́ gẹ́bọ́lọ́run ṣe sọ́nù Kùránì wípé fil ardi jami'a ọlọ́run òun lòun dá fún yín gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ó fi hàn pé gbogbo wa nínú rẹ̀ àwọn àfáàfàyọ tó fi hàn pé ilẹ̀ fúnra iṣẹ́ ẹ̀tọ́ fún kí ni ìdájọ́ yẹ̀pẹ̀ jíjẹ wọ́n ní ọlọ́run ní kọlákọlákún máa fi àpùjẹ̀mìà tó ń bẹ lórí ilẹ̀ àṣẹlẹ̀tọ̀ fún yín ó mìíràn pé ilẹ̀ gangan àlé jẹ́ ajẹ́ pé tó wà lórí ilẹ̀ ẹ̀tọ́ ni àwọn tí ò wá ní jẹ́tọ̀ ń bẹ ní kùránì sọ yìí òun lànà bí ń sọ fún wa tó lórí ilẹ̀ ní kíni wà ẹkùn ó kíni hàn àmọ̀tẹ́kùn mùsù gbogbo orí ilẹ̀ ni wọ́n wà orí ilẹ̀ làwọn àṣà wà ọlọ́run eléyìí jẹ́tọ̀ ànábì ní eléyìí kìí ṣe ẹ̀tọ́ ṣùgbọ́n àwọn yòókù yẹn ẹ̀tọ́ ni ẹni tí ó wàá sọ pé kìí ṣe ẹ̀tọ́ òun yóò mẹ́rin wá tó sọ nǹkan yẹn di kíni tó sọ dé wọ̀ ṣùgbọ́n tánàbí ni ẹ mọ́ wọṣọ àríìrí ní tó wá ní tí ara bá yúnyàn ó ṣe ẹ̀dẹ̀ ẹ̀dùkan ni ó ṣe ẹ̀dẹ̀ lórí ìyẹn fún tani abdulrahman bọ́nà auf àti sàbẹ́tà mọ̀ sí azubair ó ṣe ẹ̀dẹ̀ fún wọn lérí ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. ilé ìṣe pàtàkì gan wá mùsùlùmí lónìí torí pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ní tà ń sọ rẹpẹtẹ o rẹpẹtẹ gan ni o ẹlẹ́ fi stout ẹ̀fì rẹ ẹlẹ́ fi ṣìnáàpù ẹ̀fì rẹ ẹ̀fì ògógóró ẹ̀fì rẹ kìíní ò o rárá bó ti wulẹ̀ kó máa اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والدين اللهم اهدنا وسددنا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí lẹ wí ẹran yẹn wọ́n pè ní dégbò òun là ń pè ní àyẹ́nà ó ṣeé ṣe kó jẹ́ pé òun wọ́n pè ní kòkò ní Yorùbá lẹ́nu àwọn àfá àwọn máa ń tú sí ìkòkò fún wa ní ìkókò wọ́n máa ń tú sí so àjẹ́kùn wọn ni ìyẹn ànábì sí lẹ́kùn gbogbo àwọn ìyókù mẹ́ sì ṣe ń pẹran jẹ tó bó ṣe burú tó ṣẹ́rí ní ìsìn ìlà mi ń sọ pé ẹni tọ́lọ̀ ń sọ tánà bí wílò fún kìí ṣe táwà fọpọlọ wa rò ẹ̀ẹ̀mọ̀ òun ní ìsìn ẹ̀rí pé tẹ bá ń ka bíbélì nínú májẹ̀mú láìlẹ́ exodus ẹ̀rì tí wọ́n ti sọ pé tóbìnrin wọn bá ní ìsun ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe tún yẹ ọ̀ sínú ìwé wọn ìyẹn ni ẹ̀jẹ̀ aládà nǹkan oṣù àtòun àtàṣọ tó wọ̀ àti ibi tó jókòó sí àti ibùsùn tó fi sùn gbogbo ẹ̀ àìmọ́ pátápátá èèyàn lè fọwọ́ kàn bí ẹ bá fọwọ́ kàn ó dẹ̀gbẹ́ kò ní nírun ẹ̀ẹ́dà tó dorí ànábì sọ̀rọ̀ máa lè wà sáré kò òun fúnra ẹ̀ ó mọ́ téèyàn bá fọwọ́ kan èèyàn kì í ṣẹ̀gbìn fún rẹ̀ aṣọ rẹ̀ mọ́ téèyàn bá fọwọ́ kan aṣọ kò sí nǹkan ẹ̀jẹ̀ yẹn nìkan ní ṣùgbọ́n ò dẹ̀ kírun yóò tàbà yóò lù fọ ẹ̀jẹ̀ yẹn ni ṣùgbọ́n téèyàn bá fọwọ́ kan kò sẹ́yà ìmọ̀ bẹ́ẹ̀ ibi tó jókòó sí èèyàn lè jókòó sí ẹwọ nǹkan bẹ́ẹ̀ ẹwọ gẹ́gẹ́ àlàyé táwọn afá ṣe ìtọ̀ tó bá kán sáwà lára kíláàsì sí àpò mẹ́ṣánù nígbà ayé àwọn Yẹ̀húdí àwọn àfáà ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ o òkúta lẹ́ẹ̀fì gbó tíbẹ̀ ó ṣẹ̀jẹ̀ ìgbà náà ló tó mọ́ tó bá kán sáṣọ ẹ́ẹ̀fì abẹ ẹ́ẹ̀fì gé ibi tó kán sí nkó ní tẹ́ẹ̀dá mi sí nígbà tí wọn ọlọ́run ní gbà lọ́dọ̀ tí wà ní ìsìn omídẹ̀mà ẹwẹ̀ tọ́lọ́run sọ́nù sọ́rọ́tún bá kọ̀rọ́ téèyàn bá ṣẹbọ tí mùsùlùmí bá ṣẹbọ ń sìnkú yóò gbé egún fún àpẹẹrẹ àbólọ bá wọn ṣe yé paripa kí ló ti dà ó ti dẹ̀lẹ́bọ̀ ǹjẹ́ ó lè di mùsùlùmí padà mọ́ bẹ́ẹ̀ ni ó lè dá yóò wẹ̀ sí ní islam padà iṣẹ́ aṣáàdù aláìláìlálá wádá aláṣẹ̀ríkálá wá aṣáàdù anna muhammadu abdul rasul yóò tún bá kù sí ní Musa kò wọ́ọ̀kì Musa kò ṣe gíní kò wọ́ọ̀kì kò rí bẹ́ẹ̀ khairulakum inda fataba aleikum gbogbo àwọn tó bọ òòṣà ń gbà yẹn ànábì musa ọlọ́run sọ fún wa ìkọ́lá musa lèkọ̀ méhì àkọ́ omi ìnákùn dọ̀lántún àǹfúsàkùn bìtì kọ́dùlẹ̀ ìjìlá fàtúbù ilà bàárí ikùn fàkùtùlù àǹfúsàkùn dáàlìkùn khairu lakum inda pẹ̀lú mímú ògédègbé màálù èrè màálù odidi màálù tí ẹ lọ ń bọ́ nítorí náà ẹ para yín o ìyẹn ló lẹ́ẹ̀kì sórí ire lọ́dọ̀ olúwa yín ìyẹn ló lóore yóò fi wá gbàrò lókú wàdà tó gba àwọn tó bọ òsànjọ́ náà pípa ni ìgbà náà lọ́lọ́run ó tó forí gbà tó bá ọlọ́run ló máa ń ṣòfin tó bá sì wúlò lè ṣe ṣọ́nà ń sọ̀dí tó fi ní ká mẹ́jẹ lẹ́dẹ̀ fún anú kùránì àwọn apákan fi ń kọrin ní ìléwà ní káàmù jẹ káàmù ṣùgbọ́n káàsì mọ́ mú tí àìká mọ́ mú tí káàsì mọ́ jẹ ẹran ẹlẹ́ẹ̀dẹ̀ ẹran ìdọ̀tí àwọn kìfìrí jẹ tàbá ń ronú sí ó lè jẹ́ dìbà olè ṣùgbọ́n kò láti yẹ gankan mọ́lẹ̀ òfin tọ́lọ́wọ́n ọba ní kó ṣòfin ti wà ní ká tẹ̀lé ìjọ ni òfin mí ìgbà mí gan lè mọ́ tẹ̀ nítumọ̀ sí ata wáìn ìmí wà tánà ó ní ká ṣe ilé ìkámọ́ ṣe ilé ilé ìgbà ló yẹ ká ṣe kò ní áàlì múnú àbí tọ́ọ̀dì tó bá yẹ pé rò rí lẹ́sìn ní àbọ́gbọ́n orí tábà bàtà awọ tí wọ́n ń pè ní hoof láyé ànábì wọ́n mọ́ sábà fi ń gẹṣẹ́ wà náà wọ́n wọ́dì sí o ó ní ìsàlẹ̀ ló yẹ ká mọ́ fomi pa ṣẹ̀fẹ́ àní fọ ẹsẹ̀ mọ́tawá ti wọ bàtà yẹn ó ní ṣùgbọ́n ànábì òkè ló mọ́ fomi ra kò ní fomi ra abẹ́ ṣẹ̀fẹ́ àwọn sọ pé sàlẹ̀ ló dọ̀tí ó ní rárá ó ní ẹ̀rí pé kì í ṣọgbọ́n orí kò ní wọ́n pè lẹ́sìn ṣùgbọ́n ẹ ṣe báyìí ẹ mọ́ ṣe báyìí ìjọ ń pè ní Islam dàgbé bàbá náwó náà Bẹ́ẹ̀ni. Ó lè pé àwọn apá àkàwọ̀sọ láti ṣàtọ̀ láàrin lẹ́yìn àtúnlẹ́kọ́ àbí ìdàkúrẹ́ lẹ́nu. Pé ẹlẹ́gẹ̀ẹ́ yẹn. Nǹkan tó yóò jẹ́ kí Mùsùlùmí jẹ́ nítorí pé wọ́n ló ti bá ti lé èsì wá ní oore. Àbá ló tọ́ ló ti wá lórí káàkiri títọ́ bí i omi dáwọn náà dàbí ìlú àti ọ̀tọ̀ lọ tó pé ó ẹlẹ́dẹ̀ tí bàbá yẹn sọ pé ìdí tí wọ́n fi ní ká mọ̀ jẹ ni pé ó bá wa wá omi ó fi mú túlẹ̀ adẹ̀rí pé ó fi mú túlẹ̀ lónìí lóòótọ́ ṣé nígbà ànábì ló bá wọn wá omi ni àbígbà yìí Músà torí tó yẹ ká bẹ́ẹ̀ ni pé ayé Mùsá gan ní òfin ẹ̀rì inú májẹ̀mú láíláínú bíbélì èèwọ̀ gan lẹ́lẹ́dẹ̀ jíjẹ ń bẹ̀ ẹlẹ́dẹ̀ jíjẹ látàyé Mùsá gan èèwọ̀ ni ọgbà ayé ànábíwa Muhammad èèwọ̀ ni ìtọ́lọ̀ ń sọ ni pé hori mẹ́t aleikum lè mẹ́ta aṣeléèwọ̀ fún yín òkú ẹran kí ni wọ́n ń pè lókùn ẹran tó kú fún rárá rẹ̀ àmọ́ tó pa ó kàn dédé kú ni wàdámù àti ẹ̀jẹ̀ ẹ ò lè jẹ ẹ̀jẹ̀ ẹ má jẹ̀jẹ̀ dọ̀ngbọ̀rọ̀ eh, kárí ilé ẹmọ̀ àwọn kan wọ́n máa lọ ń gbé ẹ̀jẹ̀ wọ́n wá tó bá ti kí wọ́n á sí wọ́n á là bí ẹ̀dọ̀ ìwọ ni a lè jẹ wà bẹ́ẹ̀ náà ni ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run sọ dí kankan fún wa nínú Quran anábí sì sọ dí pàtó èèkù sọ fún wa pàtó ìmọ́pọ̀ fi mú túlẹ̀ wọ́n mi mi tí wọ́n wó mi láyé Músá àyà rẹ̀ wà ní Quran wà ìdí stasfọ́ Músá lè kọ́ omi hì kọ́dí alìmọ̀kú ló nẹ́ẹ̀sì mẹ́ṣọ́bàhù tọ́lọ̀ sọ́nù kùránì ẹ̀ nígbàtí rántí nígbàtí Mùsá ń wá omi fún àwọn èèyàn rẹ̀ nígbàtí wọ́n rìn lọ nínú aṣálẹ̀ tí wọ́n kúrò ní Egypt tí wọ́n ń lọ sí Philistine àwa sọ fún wípé fi ọ̀pá ọwọ́ rẹ̀ na àpáta ìṣẹ́lẹ̀rú méjìlá sì jáde lára àpáta kọ́dí alìmọ̀kú ló nẹ́ẹ̀sì mẹ́ṣọ́bàhù ìran kọ̀ọ̀kan mọ ibùmúmi rẹ̀ torí pé ìran méjìlá ni wọ́n ìṣẹ́lẹ̀rú méjìlá ìsìnàta aṣọ́ta àyìnà ló jáde ìgbàyà ànábì tí wọ́n ń wá omi sallallahu alaihi wasallam tó mi ò tó kékeré tí wọ́n rí tànábì bù sọ́wọ́ ànábì darí ọwọ́ rẹ̀ kódò àdíṣẹ́yìn wà nùsọ̀ ìbùkọ́rí omi sì bẹ̀rẹ̀ sí ṣàn jáde láti orí ìka ànábì ó ní gbogbo wọn lò pátá tí wọ́n fi ṣàlọ́ so ẹlẹ́dẹ̀ àríkà bí ẹlẹ́dẹ̀ bá wọn wá omi kankan bóyá ní mẹ́kà ni àbí ní mẹ́dínà so bí yẹn ti rí nìyẹn o so ṣùgbọ́n ṣe hàn pé oríṣiríṣi nǹkan làwọn àfáà máa sọ mo ti gbọ́ tẹ̀fsí pàápàá ní àwẹ̀ tí wọ́n ń ṣe tàùsírì tẹ̀fsí àwọn èèmọ̀ ìtàn àwọn àjá ìbù àlọ̀gọ́rọ̀ ì àwọn èèmọ̀ àtàwọn mẹ́rìnlẹ́ ọ̀rọ̀ ẹlòmíì sáfẹ́ àsọdùn àwọn ìwé wọ́n ń bẹ tó dàbí ìwé D.O. Fagunwa ògbójú ọdẹ nínú igbó orúnmọlẹ̀ ìrìnkèrindò nínú igbó elégbèje eh, igbó olódùmarè àdìtú olódùmarè ìrèké oníbùdó àti ìwé kan tí ọkùnrin kan báyìí kí ló kọ rẹ̀ jẹ́ tó tún kọ ibú olókun àwọn ìwé wọ̀nyí irú rẹ̀ náà ń bẹ lédè lárúbáwá irú alfu leila wa leila a thousand and one nights. wọ́n ti translate as English one thousand and one night ẹgbẹ̀rún lé kan ọjọ́ ìtàn ẹgbẹ̀rún kan ó lé ẹyọ kan ni wọ́n sọ́nù tí àyè ìtàn mélòó mo pé ẹgbẹ̀rún ó lé ẹyọ kan ni wọ́n sọ́nù tí àyè wọ́n pè ní alfu leila wa leila ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn táwọn bá máa ń sọ ibẹ̀ wọ́n ti ń mú bẹ́ẹ̀ sì ni ìwé ìdàbí ìwé ògbójú ọdẹ́nu gbórún mọ́lẹ̀ wọ́n fi kọ́ ọ̀yàn lédè lárúbáwá ní gẹ́gẹ́ ṣé gbogbo ìtàn tí dí ofagun à ń sọ náà lójú ọdẹ sódodo ni tàbí ìtàn ìjàpá tí rókọ ọkọ yánigo afọgbọ́n gbara rẹ̀ ilẹ̀ ìjọ gbúgbúrú ìjàpá gbéra láàárọ̀ kùtùkùtù ó gba ilé àna rẹ̀ lọ ó débẹ̀ wọ́n ṣe àsáró nígbà tí wọ́n ṣe àsáró wọn ní kí ahun kó dúró kó jẹun ahun ní rárá òun lọ jẹ́ kí àna ìjàpá kó wọlé ó mẹ́bùn fún jàpá jàpá bọ́ sí bí àsáró sí fìlà rẹ̀ ó du àsáró sí ó dé àwọn dé mọ́rí ó wá ń parí wọn ó ń dami lójú àmì ṣe àpò ní wọ́n padà sọ pé mo rí jàpá pa ṣé òdodo ni ṣùgbọ́n tẹ́ ẹ̀mọ́ irú àwọn ìwé ìtàbá ń pọ̀ ní èdè lárúbáwá náà so àwọn àfáà tí wọ́n bá ti wá kà wọ́n á máa sọ níta òsìrí torí pé tó wọ́n fi lárúbáwá kọ́ yẹn wọ́n ti rò pọ́rọ̀ ọlọ́run ni àbọ́rọ̀ ànábì ń jọun so hadi àwọn ilé jẹ́ àwọn nǹkan kan wà tàà tún pè ní israeliyat ìyàwọn ìtàn táwọn yẹ̀wú bí sọ tánàbí ò sọ pó wa so wú àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ gbọ́ yé ẹlòmẹ́rì tẹ̀fsìlì wọ́n sá pátàn pátàn gbà mo ti gbọ́ tẹ̀fsìlì kan àdàrí pé ilẹ̀ ló ń gbé tẹ́lẹ̀ ó bínú tó wọnú omi tó lọ ń gbé bẹ̀lẹ̀ kí ló fà ẹ gbọ́ níta òsìlì tí ń bọ̀ àwọn èèyàn ó tún pé bíbà orí àwọn ọ̀bọ̀ àwọn dènìyàn lónìí dènìyàn àwọn dènìyàn lónìí dènìyàn àwọn ìtàn ọ̀bọ pé òun náà fẹ́ dènìyàn ló fi pá lórí tó páǹdì ọwọ́ bí tí àdí kàn lára rẹ̀ gbogbo àwọn ìtàn wọ̀nyẹn kò sínú ẹ̀ ọ̀nà kìí ṣe ẹ̀sìn àlọ́ ni àlọ́ àpamọ̀ àpamọ̀ àti ìtàn ìtàn ó ìtàn ẹ̀ẹ̀ka ìtàn ìtàn forí tì ní bàbá onírun kan yẹ́ ó kẹ́ tí ń gbénu bí gegele òkúta àtoríṣiríṣi títí o bá gún àmúwá tí ẹ má mọ̀ ká àwọn ọ̀rọ̀ yẹn yẹn ó rò pó dodo ni ẹ̀hán ó gbógbùrù alágbára oko ó wá ló fẹ́ lọ bá ó ń gun ẹṣin inú wá bí pé ẹṣin yóò rìn dáadáa ó wá gbé ẹṣin kọrùn ó wá ń sáré lọ ń sa lọ pàtàkàràpàá ìgbà tó dọ́dọ̀ tó dóko alágbára oko yẹn ó wà lójú oorun ìyàwó ẹ̀ ló bá ojúgun orúkọ àwọn tí wọ́n pè lójúgun ẹsẹ̀ ìyàwó yẹn wá ń pa èkùrọ́ ń bẹ̀ lọ́wọ́ ó bá tó ń pè kùrọ́ wá ní ẹ́ èèmọ̀ ojúgun nìyẹn tí ń pè kùrọ̀ tó ń da òkúta àbò pò ló fi ń pa ìkùrọ̀ sílẹ̀ ojúgun ló fi ṣọlọ lálò mẹ́rẹ̀ alágbára kó ló ń sùn ó wá ní kí wọ́n jọ kí wọ́n jẹ́ káwọn jọ jí ó wá fún alágbára lé lódó ìyàwó náà mú odó wọn wá lámọ́ pò pé wọ́n fẹ́ jí wọ́n ní ìgbà tí ìyẹn jí báyìí ogi tó wà wájú ilé tó fà tún báyìí ló fi retí alágbára kulé kàn gba ẹ̀yìn abà

وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.